وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد ورسول أدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة وزجره اللهم فصل وسلم وبارك وارحم على هذا النبي الكريم آل مصطفى علم مبعوث رحمة للعالمين عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم إنك على ذلك Kadi, ekume na ajani idaji asoko idagbe asoko ya titici asoko ni edito ichi ga awa ama na wayi ji musulumi umaru wayi ji musulunci imaji wuje kawai ya wato ya gbe ya ciwon musulunci layayi har ruwa fiye da dai gbayibo ẹ̀ka náà jí ń dọ́ndọ̀ mí ń ife sakoyan ife sa san wato ife sakoyan ife sani ife mani a cikin karatun lajanai ya littafin na shi kunga ibo ya gabo aku daga isanin yau leɓe abu karatun yinan nan ebe repeat na e yajina daidai wayo yanakin rafi'u darajati wayo ya katun na ji tsolani kafe gai darasi woro rafi'u darajati soko de post post cimo cimo je to keji na keto na nga mai ezabagabe onchiko nka ma ji la wayi ube ya zai gaba wani mini wuji bụ egbo ma wuji wuci wuja gamba wuliya da nye fondo ci ya ga yau matalaki nan a ci yau matalaki na ga ismu mini asma'i alkiyama ya yau mini sunna ya fo kiyama atalaku elgui wage a atalaku na tanadi fi sama wannan ada ake babe na jiji kin bone za za aga ake babe za deteji e gibe ne e babe iwe za wangiji ya kungiji pata jampa nne na ya ye kajina a jampa na tu be nne na ya ye kabone autu ga e fo bake wayo e kendo aja gagan cin durin din zi de ko ya to samun wuyo nga ma soko so kuce ji fassara yau matalaki nga nga yi fa na ye ye ga a fili wuso ko ade zana de bana wa so bana amma ke de na wa je bana amma ne zaga agwa suguna nga le annabi muhammad sallallahu alaihi wasallam bana eh mede bo foga ne ga so na ichina atato bingi kai atato zaira wa so so kwa ashiga so ko chu diga zanwa jina wa lake ya guni gutu na wanyi jebo na ala de ze ya jena e za mede bo na ya jena untu chu ya jegan lillahi alwahid alqahar esuna ehuna nga ma yi ne nga ma ŋun zan kpeo na nga wii na nga ma jii na efo kisi so e, da na e ji fassara ya wayo fana to yace diga nga liman li mulku li yawman na nga al yawma yinan na ganci na to yace na dana tujiza aga bata waya kullu nafsi rayin dondo ba gi to yin zaki uji to to yace wancin to baro bima kasabat adada na wuye bayina nye wace na wuce na la zulma li yawma kwani ko da da sun da bwa nya nya <clears throat> aga mi tebe na kuina me ale tunguru na mi lo injo na ya etu de demma unga tula soko gaga sawa ni ko ebe na kunti wa da inna la etu echi arama zulma ala nafsi bene kuna wa tiyena mu la kaminu waj'alahu bainakum muharrama gada ya so be do shi ma mu la kayene ya ti do shi bene kuna la zulma al yawma inna allaha sari'ul isabi e, kana mai gaji kiyama dana ala waga ya dana e gale waga bi na koma egale gan bena kɔn ma sɔkɔ awɔ gɛ yɛ fan yaa ka tun ti di tuoko itse anakin na wa n zero بسم الله الرحمن الرحيم وأنذرهم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذي wo so ko ga wa anzirun annabi le da ibo asunda ti asunda won yawma la azifati efona tsobana ngama yefona izil kulubu nyambaza wangiji ladal hanajir wato ankali kina na ka kun wọn dájẹ dàbẹ máa kókòrò wa ni wọn máa tẹ ẹṣin dè bíà wọn máa kẹ ẹṣin bàlọ ní bíà tẹsù kun tó tàbẹrẹ wọn wọn sì dè ya wọn máa lọ níyà wọn kàn wà ní kó ẹfọ wọn kì á kì káwọn ìyàzọ ńdọńdọ tó zà di tó zà kó tó zà kúrú tó zà tètè sága bẹ agawo wo kánga wà tẹ gẹzà kúrú wọnyọwọnyọ àmà náà wọn kà á na ọ ga aga da sun na gwana na ọ ga aga na ka kun na gwana you are too kazimina man da ci ga baki na egi tutu egi tici fe tiki egu kpo fe kpogun eyi wa wayan ba aduwa na fe ba soko aduwa o te da annabawa yi be tu ci wata addu'a na fe ba ko gana ban bi annabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam yana allahumma allahumma salli so ko de bomi so ko de bomi so ko de bomi so ko wọ́n dé bomi so ga ma zalimina dane ya mini a kun jawo mini amimi zane ja mabaye zame wala shafi'i to zane ele gan wa bwana ko so gwani yo gan wa bwana la yuto wa ga mi tun foka ẹwẹ ní ẹsìn ẹgbọ́n mọ̀ lámìní òun ọdán ga yí ẹ mọ́ yẹn náà ṣe yẹn wẹ̀ ẹnu ga gẹ̀ẹ́sà yín mọ́ ẹgẹ̀ tó kú dẹ́bọ̀ ẹnu sọ̀kú ẹ wá gan wà láyàwó bá na za na waye gaggawu na kabu da ba na waye gaggawu na ba yesu na gawo gaggawu na madabo ka shi udabo udabo ti udabo da na udabo da da ni buyu ga a ma ko yeso ko o ga we gaga da annabi musa alayhi salatu wassalamu gangani be annabi harune nga izi aba ila fir'auna efe lo ba fir'auna eni ma akuma mi dana be yi asimawu yana mu ga gaye na mi afe wo yana mu ga ji na mi ale eza maga ewo ga wayani ume ile wayani ute ale oyibe Sokwa gaa na ilé ọ̀gá gangan zàmọ́ wọ́n ayé jí ní zàmẹ́ wọ́n ụda ana á gangan ń dáná ń dàbà àgàbọ̀ àmọ́ labe na kàn wọ́n yẹ gan yín lábẹ́ náà ń dàbọ̀ kàṣí ń dàbọ̀ ma máa kìbẹ̀ ilimi sokwa dabe oyi ilimi oyi. Sokwa dabe oyi be na na sɔkɔ ma kɛ ɛdɛ bɛ wɔnyi wɔn tsi wele yi nɛnɛ wɔnyi yalamu xaayi nɛtɛlɛ ayoni ama nana ye gina sɔkɔ ke ama na kitsɛ ye gio igakpamu emi ye wo dza kpamu emi ye wo ga wo wacce asa yi miza na make na da wani nan wuma ci bauchi wuma ci bauchi kan ge mai ka be dabo na wuya ebe ba waje wobe wo ka ga e ba o dabo ka fasa mbaga ba mu mbaga o sokote Oga su sokote wọgá bá ga iwu ci tangwa sokolete kai nye ya ga kpalo wa ma tufi suduru yana ba saula shigin tarauci gawa na sokote wa ya'lamu ma tuwasu wasu bihi nafsu láwọn gàkàṣe gàgàwọn ma ngọ́lẹ̀ gẹ̀yìn gbẹ̀kábọ̀ wọn ìdàbẹ̀ ètò gàgàwọn ma sọ̀kókè láwọn gà sọ̀kókè wọ́n yà lẹ́mọ̀ máa tó wọ̀síwọ́sù bíi nafsu nga to yace ga ga ga wa ma to yana asuduru nyangba jinye yito yeye to kofi uso wa ga zandon du wana wa ga ugana so ko ga to nga ba ga ga yo wa suzu ne da wangi je wace suna mi masusu kai wa gun ya wala ya kadibil haqqi so ko ga bo ga ga dai bo de do shi de bore amma wanda zina ya dawo na min duni a shiga da na je musu kwa izan da ce ce ce wana yana mai wuda na kaga an wuwa wula ne wana kawa na yayi ya wu na ne wana wa ka wuwa mun ja guwa amma ga wuma wula ne wana yawa a ce mu wa yau sa'adiribu lakunna masala ye iza guba e ba ma de iza ndondo we ji munafinca kendo we lo da wona nga we lo da to za ba chuwe yo kendo we ye wona nga we ye bo ama wi wana wa wae gado jina mu ci da gubo tabachiwe jesu matawe Zumanu wuce ta wani ga agun tsowe e ya sha zuwa yi na gaje zuma ta waye gun ga tsowe na eba mfura ma luzo ebe na emi na wee la emi na wee de pagibe onye eche de samana wa de pagibe sokoga wala wuya kadu bil hak sokoga bo gani وما جوجا بقوري أجا قال حقه إيجا جاسكيا بورو قاي أجا جفسر عنكيو حقه إيجا ننا وكذا أنا أشجعه يوم ساق وجب بورو جاسكيا وشي كيني hakika mawuce larabci hakikatu

woge na ndochikwu la aya mi sokwa be nga aya mi woge sokwa ji nwa ngba ni mi ni kuba na nga eje ala anyi lo ba soko ha to woge ha mana ngba ni woge a sokwa ya okashi ni sokwa ya ja ekana wee lee gawa ya magina na kwani wa malali ala ma waya wajen da kine ba sai wolo e ba mallam ya wa ma hoda ye lo ngole ke mta lo vai ne ga wa ma hoda ye jikio alu ba tu ba ki mallan yu la ne sokola ka la ya wa nu jikio magaye ji wallahi su koya ya aya na da wanda game da na zawon ya gan mini son annabi ji a wabe na na aishe wula ya shi kan hija wuri a wuton annabi na na aishe la aishe yi mita yi ugbo wuri a wuton yin ciki ba gumi ko gunguru panu she zozo ya nya nye tachi da da yin ciki na yin cuji na ba ga ba da lobe ci zu ba ci lanu piwte a ci lu da da na bi wa mu sallallahu alaihi wasallam amma kayan wani shehabi wani bi annabi ya omeje post gbukpana za ndondo ji ubi ana woga ke babi wi ndị nne wa gan we bacho oga aga ne bi ga we cha bi wo mai cho mu cha di ya ma pa bambi anabi za ndondo da ji ni no kumba bu be na wa makpabi pa be baba na aishe amace da bana egagazu gaga zuku ba ce na ga wannan ya hana ngai makka be ike ede da na jibo aga gibo nye na oga gana wa ala ji jijin ga ya ga kai ya ko arfa da bo da nan do ti tsakaniya babu li ka'aba bakwai ka'aba da ajaru la sobi ani ga ayi ta ci wuce ga mulitazi waga sai uku nyina nadaw na wai tuwo ga agwa tucha mapapa ko taw si fe tigi fe ba ne wai wana ka fi wo wuji o ya na agaji ka bo li we ba ga bwa e ka wa gan ka fi wo zu ijo na agaji ka bo ma ji awon agaji ya na je o e ka den ene da maka o ina pata na muja na mi ba won zana ba duwa wuci na ka fi aduwa wuci ubi ugo na to anabi goga bezo a ci warzuku من الثمرات له من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه anana ebo kata mi na gibo dana to za mi tu mi na to ze la mi tu mi ana muda yi wuga we le o wa te na we wa na anabi ibrahim ba aduwa na aduwa na ma goto kami na anabi debo na kashi kami na anabi debo na ma to be ani so ko ma pe ga ma to be a nga so ko ma pe ga ma to ma yi da amanga oleze kilomita shitwenda kuni twarata do eh eh e, tuchana mitu sina waza fo kuto tadan ogenela yo bagabanna galo ba mallam nyene sokola wayana aya kpega ye kala akwa ko mu jiyan wo ya ga na be za no chi ma ama na ka ọba doctor yin lo ije ya wona de ya kaza ide sharata e bona aja de sharati ya maka ga ga wa ye sharati zama a shiga nila ilo bagana gana ba annabi na ọma gibe mi na bogan mi pata ne na uma abaghị imi nne na nwa mmagide ebe a na bauga ebe kpacha na ịna ebe na nwe chida na ebe a na nga atụ nwa dịba ndụ chichibịa na ọ gbanwa uma aba saidi na abu bakari na agaga eji nzaji nwa gị mmabi anabi eji anabi ga ihe ji nwụnyọ na nwa gbanwa ma dị mma ni ka a ga-aga to kagbotu a ga-agbanwụ eze wuta to dana ba na ga ba ko na ba ga bo ma fio ba ga bo yijao ba ga bo ajo la dafi'u lima qata wala mani'u min adwa ne ja ga sallama jina ko alama la mani al ma'taita wala mu'tiya lima ma na'ata ga sambam nga dini o tiya yezu ni na olona Ee, aji ni na ojiyen fotu ihe si na giyar wani ni lo oluwa yi zayi nye fotu je si na giyar wun gabe a ga wacago wato musulin ci o wake ya laayi laayi lalawa wuro ya ga egwu na yin basa ilato na iji na gada dana hukimama ya guri 12 dana huniyan anagilọ yawo wàdó tsini atsilɔ wàtúgibá wàdó tsini atsilɔ aga sáwọn abedo aga mi se láyà yawo ame ŋgi láyò ebe ne mi se magi wàlà anyi la di zuma lé nà nengi sá abe yé daga na ebe felu wa eba na ngi ji wa gan ade na ngi wo na na eba ji debo be yi wo e ma ga na ngo le tu na ni sokwai bi she ma ga kwa ku ji ma agu ma ja ya ngale wa bi she iwo ele wa ba ka je wa ba ayen gba wo dide ma e ji uji bo e sokwa ama ga ya wo dide mama uji na ngo sokwa da wani bụ sokoye za ji debo na sokoye bo ala boye na uchi ma babe boye na ndu chi yana ụma ya ama. ndi ke ayo o ya ma ko ko ko mo e won awa o iye gba gba o ati na mo ga wa pe o ina uchi ga igboro be won wona ma de ga ga ga pe ma ama ide chi ma ga chi ama ide chi ma ɛyɛ zazi dɛbɔ egi ya ya aga alo egi za ndendo ndụ eko tsi bɔ anu ma adi awɔ nu dza kami na wa de wɔn daana ɛwɔn e yi bumbunu kun kami na wɔn nne gi ne daana egi ne yi ki yɔ bumbunu kun ki wɔn ayi o ki wɔn ayi o o te geŋu tsa egi ne la ndendo ga liwi abaduwa ya ndabe na ne yɛ o te a. eji na aga lee aga o soko ndabe na ihu majani gani ja kwegi unchi ndiga dago egbe ya be ya eku bi won weke ati go ene ya ga o ba na soko te na ne egi na soko make enye wangi be na de ne so na ati go ko so ti te wala wallahu kabi. bilhaki soko ga boga be gbore amma wanda zina ya wuna zane zai mu zan doci min duniyi ban be soko yana wala ya kaduna mishai an da yana jiya wana an da yana lakawa wana fa kaifa kunu na shuraka an lillahi

mọ̀gá mi tsi lé bẹ́ẹ̀ lò ó tsi lé mi yé mi mọ̀gá wo tsi lé bẹ́ẹ̀ lò mi tsi lé wo yé bá mi bẹ sòkó yé wọ́n etsi yé tsi lé bẹ́ẹ̀ lò ó tsi yé dikẹ́ hàn tsi lé yé mo mẹ́ de zùmọ̀ tsi ta na ŋun gẹ́ tsi yé gbóbi de zùmọ̀ mo ne wa dikẹ́ hàn sòkó ti tu ti tu gbawo di wẹ̀ wọ́n ando dẹ́ba ní o dáná bọ̀ ọmọ wẹ̀ ní ando dẹ́ba ní o dáná wọn na sòkó tsi gan. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم إيه. وما كان لهم من الله من ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب ولقد أمس يعني سقط أولم يسيروا ewa izini be ebe eji edibichi kome edibichi gani yedele baya edibichi lo fila ardi eji eji ji neji wewe ta alkur'an wani wanje amerika wa lo aya indo chibo na agagun da kur'an wani wanje england wa lo aya indo chi england na agagun da kur'an wani lo maka lo madina lo syria lo yema. lọ masar lọ palestine yẹn na fi kuranu pátá na baaga bọ yẹn na ṣe gagun yahoo e da na ti faru nga lọ iran ma ndo dabo na ala e labarin le na kuranu eti gan iran ci wana na owe gami ebe na kinna ji gbo ete kanga na mai kenguki tairan ngani mai rumi italiya ya eh, bani da amerika shi labe kamina ya gaggan na dani england labe kamina ya gaggan na dani ngoma le zandon do ga ka gbogbo ka buci da ba na wa kana kyawa ne jigan cina a jizu mashi mun ga da italiya ne ga rumun nan Siro, ede bici eda zai fito soko gani fila ardin kimbo eda zai ti kimbo fayin zuru ebo elu ede eleye kaifa kendo ake batu lafi na kanu min kabili ezo bayan zane shi makaci izo na kanan fefe na zagane ya ga wani oce ezo ba o leda na kanu afe ọmọ àṣẹdàmínú àjíyẹsùn mọ́kàtìyà ẹbà kágbọ́wà ẹbà pọ́nlé o ẹbà fọ́jí èyí o yẹn ṣe ní mí nínà níyà àgán òdòdó chimba níyà lẹ́yìn náà lé náà yẹn ṣe ní mí ní abala ṣe ní mí ní abo lábàgbà níyà náà ẹ̀ṣẹ̀ àṣìyẹn mọ́kàtìyà káyè kájú kẹtọ̀ wa. ẹ̀ tó balẹ̀ dání. ebe na aga ebe chacha katakata ga-agbi pati etu pati nga esuche gangan ọmọ sáré sai na ngagharị ya wanda agwaga ni zai gagwa cike tọgbanin mibewoyi medede goge zo waya ji mi tu mi wuce din ba soko kuma wa da bedo mi ci ji tu we wuce din ba soko abe ga ganna ga ai da keki ki soko wo nga wa jo ki we wa nga wa bi ti won ga mi tu en mama so ga hum da ne ji ga wo do lo ja yi wo cha o le da na te masar na ke sham na siria ai ba ke sana'ani na yaman dauna ke makka na ke madina na huma ashaddu minhu aje zuma kashi yani e ba kibo ashaddu kuwata minhu kagbo ache kagbo makashi wa asara yana shi ma lugwaji zuma wana e pa wanu arbe alkiyami yana a de du ji wuci lugwaji bando ciyo na uga ji fo iri fo jinna aliweji bude wa asara filaina filaati ade eba nnọchina ya atu yesu ya new egypt to ne sara ji bi afi ne ya te na nye na ele akara na kenya ụchọ nye na ele anyị na luki na elu fitina crown ko taku na njiza nwụchi ji lakpe tidojo wọga liwe wa ga bulokwa toke tidoji bo na aga kayan za shi tun ga aye ka ga juta kuni wuce ne ne wa ya tuwa ta za na jijin cina ta na jijin cina wa maga tun ba ga gbani egyptin Gba wa ga ga tuwa jiwo ba na eku yi da yi kana ekun yi dana amma ibe wuce ji ibe zo kafi kemika ya ji ube na a shiga wama a shaddu kowata min umana min ahli makka wa asaran fil arab min masani yana jaji ketikin wana wa kusuri da kara ko na jatu ne so ko ga amma me to kagba ne ne de ko ga ne jaji dane fa haza hum lawo so ko be nwa wa uta bi ne kuta be bizu bi ebe ebo gba na gba una ebo tuto na to na ebo kuku na kun na wa uma wa na zo ku a ti be so ko ga kami na ma yi ya wana min wa ki na bwana ke azaban na lugwa min na lai daga ba soko na ma kana nan adiya adeze ga soko gaga nwa wana ma amma ke adeze soko wa ya ga fana minwa keke. kike da na bwa ke azaba na lugwa min nan layi daga e ba soko na wọ maka kana adịa. adiya ana yi na keto kwani na ana yi de kagbo na yi na ada agaga na to to wọ́n dẹ̀ ẹ́ nọ́ọ̀nù ó dẹ̀ ẹ́ nọ́ọ̀nù ke wo dalu ani na musoso ka wo bɛ yin ya adi kele keji bee bɛsɛ wo yin kɔ ngba ka yi za ya tu zizi we za ndo ndo na ma lo zi ezi na mu ndo na zizi wo mo kpa fi nuba na ke ada mi ka ndo ndo ɛ bɛsɛ zi zuma kɔ zuma nɛgɛ ma yi bi bo emi ba nu na na kia ma wo dɔn na eduna wo fesi na naga yi chigbe wo nyene me ga wo che wo to mi to la aboga ya kene a rasul sallallahu alaihi wasallam uga man salaka fi tariqi ko man salaka tariqa yaltamisu fi ilma sahala lahu lahu tariqa ila al-jannah atiya mabawilun kama kanta kyana ki makanta ba wala nga emi emi ga mu lo saba ndo a ba ji pa mu na ba gu bio nu na ki makanta ona ba nu tia ba gu je bo je ba lo aga ali je na bo e da za ni man kharaja fi talab al-ilm huwa fi sabilillahi hatta yarja waga tia ilimi mawewo etu sokobo wo dedan na ege sokobo wo dedan na ari de kami na wo ya ahyɛ bɛgye ngba isu ya be ye ya ja isu ya baabo ne ye bie na ye masu ya ba mbɛkyi na ye lo ba mbɛ abo ye iri dana de gye na na to ye igidi to ye eshi to ye laaji ye ya sokɔ ayi gi le efo le di naam. ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فأخذهم الله إنه قوي شديد العقاب سنقول هنا لا يجوانا فأخذهم الله ويواجه فسره عقويكم عوايهم tendo obele ki ku ba ejiji ni ni won chi ganni na won chi na tigi na to won chi na che chule kila won tigi won ku mu a ti go to so ko ga za won adan na ja na mo mo ku ayo o ma rabbuka bi dhallami wa ma rabbuka bi dhallamin lil abid na so ko ga won adan na mo bo na ko na bo bo alijanna gu tubo obo sai wa gaye gawa ga da alijanna ina e wai wolo to gaye kokke ya wo so ma guje koyi e na jahannama be koyi da e su koyi amma wani na mole etu anene ye shefu na leto ayi ci ci ashen yi to azo na ganda mi bo ani ye koyi alijanna pata uji kiyo ye koyi na jahannama pata uji kiyo nga wo dede na ye bo gwa ni ga gana wande dana wa we ga boyi ube we ya gwa ni ga gana nga ye gina o mana e fon na na me ga go ya o dana wo gina wo gina ya me na fi lara ka go ba ne de sallama nin na na nga ashuku mi ma ta shiki ne ne de be wo ina de be ni na lu ga dan do wo yiUnda gawo ba.Unda gawo ba. wale jenne sokoto ya kone shi ya ga shi gada alijanna ne amma dai na waya waya bai zo na amma ya kwandon eh? eh, don da bada wada cikin sokona ko gaba ta wo bai zo na nan dai wani ta zo eh wọn ẹ wo ètò náà na ó lè ti dáná tẹ́lẹ̀ ká gẹ́gẹ́ ìdáhùn tó yẹn o káwọ́ káà yẹn káwọ́ káà sàn wá wá dé. ẹgbà zùmọ̀bó wa jẹ́ ó wọ́n mọ̀ ní tòzẹ̀ gíga zùmọ̀ náà tòzẹ̀ gíga igbóró ní ìmẹ́rin ìyẹn wọ́n ní gbọ́dọ̀ yìí ọmọ ilé wọn ọmọ ẹ̀ tàbí lọ́pọ̀ ní ilé kàyà náà mo ga gbé igbóró àbúkúta jọ́ zùmọ̀ dé kú yẹn ya àbúrò bẹ̀ wọ́n yìí gbàdàgbà mọ́mọ́ yá wọ́n lè bọ́ọ̀lù chẹ́chì jẹ́ yá an kàní an yìí náà gómìn náà o yẹn do àmì tó ètè fẹ́ yún wọ́n bá dòtù te te te te fẹ́ yún tẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ ẹ̀ zẹ̀mẹ̀ wọ́n yẹn náà àbọ̀ fẹ́ yún zẹ̀mẹ̀ wọ́n á mi tú mbẹ́tì náà náà bù ẹ̀ yà e àwọn wọ́n náà yẹ bá yẹ jẹ́ tí o ètè e bọ́ọ̀lù yenye tela gara la ne yemi shela ngule na wanyene maya daga mu de wa deji ashiro ete ete ete yenye tela wọ́n mẹ́ dùn tún áńkẹ̀lẹ́ náà mẹ́ mẹ́gún sí wọ́n yóò máa tún sàwọn yóò lédùn da na na yi da na su kpata na sei na wani gwaji fili wani mu ma bayan ji na ya gabani ga di woman bi di man bi tàbí yẹ tse bọ́ọ̀lù yẹ láàgì tòye tó yẹ mẹ tse mẹ láàgì kí o atúbàjì ń yẹ kọ́ wa yà dùn tún ọ dẹ àmì tó ète ète kàṣà abúlé adé náà wà zùmọ̀ àyà ètè ká àbẹ̀ fi wọ́n ni lọ́mú fi o. ziwe te na ajụ na Allah muso de muso ni muso eke ami gara onye misha ogu de wonga ogu so ateki ndi subhanahu wa ta'ala oga eh rusulun atiga ko zalika da nan ebe na zanen yana laja a zaben nan rusulun tuci aji kanan afe ka in abe ba bẹ̀lẹ̀ báyìí náà bẹ́ẹ̀ náà gá wúzà wọn àgbẹ̀ gá wọn gáyò kó wọn máa ń sọ̀kọ́ à ádẹ́sà ní bẹ́ẹ̀ ń tì náà àmọ́ bẹ́ẹ̀ tó aṣọ àpò à kọ̀kọ́ fọ̀rọ̀ àgàgàmọ́ náà kọ̀kọ́ kan mi gá láwú yẹ gbẹ̀gẹ́ mi tọ́ tó yẹ gàgàmọ́ náà gẹ̀ yẹ tó mi gá gẹ̀yà yẹ yẹ má gá gẹ̀sìkìyà yà gẹ̀sìkìyà náà má di àǹfààní kángàdà fẹ́ǹkà kásá wọn mọ̀ lọ́wọ́ àwọn ọkọ̀ tí wọ́n apá bẹ́ẹ̀ lọ́kọ̀ sọ́n inna wu wɔbɛ wo yɛ gaa yɛ ŋun yɛ sɔkɔ ama sɔkɔ yɛ e jimi ni wo yɛ wo nyɛnɛ na ŋua na wɔmɔ tɛ wo ka ŋua wo inna wu tɛ kyerɛ yɛ ŋua na ne de nana ka wo yiwu nga nga nkagbo ŋun ti yɛ kagbo yɛ nga nkagbo sɛti bi azadi wɔmɔ naa kyi na ko azadi bɛ yɛ tɛ kyɛw a yɛ punishment na o ka gbogbo bi wi sɔkɔ tɔ yi mi bí àṣà báwo yìí sọ̀kò bòyí rẹ̀ bí àṣà báwo yìí àmọ́ ilé tuwa yìí lọ́dọ̀ lọ́dọ̀ yìí tó lọ ibú nyàna yá ìjì láyé dẹ̀bi tó bá àlìjẹ́ náà wò ká yìí dẹ̀gẹ̀dẹ̀ yìí ètùn lọ́dọ̀ náà ló ti gẹ́dẹ̀ àlìjẹ́ náà náà iye ló ń lọ ní àmọ́ kàfin sí jimọ́lẹ́kẹ́ yẹ jíjí náà ìtú èlò ń dàgbà ya nígbà tí a yà àbúkwá ní ẹgbẹ́ ọmọ mẹ́wàá nípàdé awo bee ya ne gun we ga nga ji kilo ga wo mu mo ka e fu ye o na ga we jo ba me kuli mo se wa nje a se wa da nga ga che o ka sha ga aga ga che wa ama kan katata ko en kichi ya o na tulo so ke ya adela ga ngba bezu mo se wa yin na an sai ti shi dubu goma da shi nan ogan na sa o fe zumba siminti o fe biya mana nan wai le na ona abana o da la gaza le ne ogan wo kitchen o bo buba azu on de uda et na o fe sha abona free so ko ga na ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وآمان وقارون فقالوا ساحر كذاب يانك لجابو sokwe jikagwa miguchiwe yaduko zana jale ga de zana boka kwana na nyana jizu magan waga liwe wa ga tsacha lu mu lalawan gida kontoro yu bwana nga sokɔ àwọn kagbotsi ne yi ezali de be yi ne gbɔ kana nga utse to kagbotsi ŋutsi yi o ezali me de bo be kagbɔ anyi nye ne zizu me ge ba kagbɔ ne nga wɔn gɔn ha ezali de bo emegi emegi emegi na o ka ko wa ni ka ŋa bɔ ya sokɔ kan wọn kú tí jìbìrì lò. ebe o gwe ga na wa ga wa da wala kada na musa ya annabi musa tutun da ayatina da yayin shi yayi yayin shi yayi na oga lendon da yawa ke ganye yi o wuce ya zana yi lauya na nu za ga wagan wuyi gidi ba na wuce ga ya dajo ya yi mija bàbá yìí bẹ̀rẹ̀ ní ọ̀hún kí ní pé tó yẹn kàn tó yẹn àbó wúrà rọ̀hún ráhùn ìgídé ó bá ní ẹ̀rà gbọ́gàn ó sì. mìíràn tó bàbá ní òyìn náírà kó wọn ni wọn tí ìṣiṣẹ àbó bẹyìn gbẹjẹ ìlú agandẹ la tí ìbò rẹ bàbá dàda tí bí ó jìn. ولقد أرسلنا موسى ya nabi musa tutu di ayatina tina bí eye ṣìyẹ yìí kí eye ṣìyẹ yìí na ọ̀gá lẹ́wà gẹ́gẹ́ yẹ yìí o zandondo ká àgá ń wọ́n ká òtún àgọ́ àná allah zinwu ìgídé o allah o allah o allah eni ndo chidebo e na ya gi eteje ko na manifatora sama achiga okwu asaki uche achi ọtọ ti yaye yaye na eni jina etoyi ti ya eni jijina wọ́n tún àfẹ́ wọ mọ́ eni naga gẹ̀dẹ̀ na kan wà tiẹ̀ wọ́n fẹ́ gẹ̀dẹ̀ fẹ́ tù fẹ́ gẹ̀dẹ̀ fẹ́ tù wọ́n ká gẹ̀dẹ̀ wọ́n ká tù wọ́n lọ wọ́n kí ayé gẹ̀dẹ̀ yẹn ní ju gẹ̀dẹ̀ pátá ní sọ̀kọ́ wọ́n yẹn wọ́n nga yẹ yẹ jẹ́ sọ̀kọ́ ayé jẹ́ sọ̀kọ́ ká dẹ̀ wọ́n nga máa fọ́ sàmà zẹ́ sàmà kí ìjẹba bó àlọ́ rọ́bùnà àtìkọ́ ma anzalal amtar zai dulio ìjẹba bó kan àlọ́ rọ́bùnà mana atọ́kàn lisan zai lugwagin tare ga kendo mai ga ya ce ma asma al'adhan zai lagai ga waiwo allahu rabbuna man ambatan nabat allahu rabbuna kuma ka shi umar ya wa. allahu ne jika shi yawai na ya gana kila ilo ba gaba nan wani muhalli majun fassara ba daga na bida cin wani wa ga wala kan ya rusa ina musa bi ayatina ya annabi musa tutun bi ayati yayi to talu pewi iga wala o aya je dan pewe so ko ga aya o ga aya balare ga aya o ni ga aya ngala ilo ba ya annabi musa tutun bi yayi yayi na mazandondo di wo be yana na mazandondo adega wo ga nye nwe ka wo so agwo ga wan achi go o sultan mu be uja na ga le agbo mi ani ke uja be mi ni pe gami achi go e ba zai tulo e ga kagbo chinamu ga wo kagbaci na ji ga oga nwa na nwa nwa na nga wani wa jiya wani ila fir'auna eza bagin da ce ya tuko kasarai na na ga alaiki mai waje ga ka da beki tike sokoya kin do tarihi bena da badaya usuhure wani wallahu alama ga isra'ila ya tiyo amma na liga igwe ga an da cinin gada daidai da e ganwuyi na a wa amana to shabau iga annabi musa duga wa karuna to yake annabi musa so na ke ba feji kina feji wazi ke ba e wo ci da je wo mu chagwa wa wazo in je mfe be wa gancho ade na fo bana na mo gunji du je wa ewo ewo ewo nga tala ba wo lo zana ba bo ya no ga ba ga ele du anya ya ada ba ne ele du na wa ma su da ba ne ele du ne da ji ga be ba go e ji na ada ebe ele edu anya ni anyị. ti go ai e da ebe gije na gije na wa be e

na yara addu'a nan shugaban kasa in gaga to nga atusu na ba imamu shagari da ma ba mr gawan da ma ba obasanjo da atwani amma ga gobe baba gudu bayi da abo budu bayi tɔ atɔni ayi zina babo ya salami dɔn babo baba pati dɔn pata atɔni dayi mɛ zi nɔ aga wa na tsiba bana wa tu de ni dagala ake da lo zina bana wa zi de wa de ma fu na zi na na o de ke kendo aga pɔw na nga wa elu kẹntu gando kuna wa jibi jiba na gbẹwò gẹnẹ kó wàjú kamina wo eji wo dana wo dɔn alize nebo ani zanema wo eji wo ke na ala tsa ala tsa be wo tɔ amu bi jina sokoboyi sokoboyi fɔna na mi la ja be jina. emi na yi afi kɔ ya yi le wangi na ka dɔn no soko bɔ soko bɔ fo na ye sɔ ti la yi a bɛ na fo na ye sɔ ti la yi a bɛ zizi na mɛ pe wa de wo ma de mi wa de bo ma de bo. ila fir'auna sun nusa ke yewo bani ko ilwe bebe wa amana to banjiri wa karuna to yeje to ya nabi musa De wo ba unji lalace fa kalu aga nabi musa sahirun eye machuyo kadhabu kama nazo chimuyo zanadoku kama nazo falamma ja'u falamma ja'u وساء to mala yezu sunde sokore egina mala fwana eza jidana jasu soayo saidi dubagari anaye egi mayondo, wando magi adeza da min don da yiwo daga wani ji tiwuna eji bongi ga goci zukuru firauna e jinana a gaga wato 10,000 eji wagi da kuma fi cunle mukawa na ne ji wani na yada mai ba biwa ya tubo kashi ba ma duwa ko kashi a kamina ma ba unungo to gatiye mu yẹnbọn wọn kí akọ̀ǹtì bá ní nígbà alágẹ̀ẹ́nà ganzọ́lé. a ci gan sọkọ bẹ fọlọ máa jẹ ahun kábínà nẹbi musa bẹ tún báyìí e fura ahun nana bìlẹ akínbìnrin ní yẹn gálẹ mi sọ gomi ogun jùwẹ̀ẹ́ yẹn ni. mini ni na daga e bayi ba mu babi wewo na kalu aga yana ne ati da annabi Musa ba ni na e bona kan wulu ba aqtulu abuna allazina amanu ma'u egi bagin don don ne mi aji ma na ala azu ade mo hotade eki bonji jesu bo eki e ne laya soko kwana eki ne laya zando ele ana eki ne bambe nana mu na zando ndolali wiana sai zando guchiche gwa nunu agalawa aladazu amuladazu na ye ga wuda na ye boko haramu yi nini na ye ga wuda shitu musan na ya yi wazo sai kan na be ya ci an gaya wu na to ekiyo yana ji faruwa cikin ne ya da zakaci wuda na sokoma susu umaliaye kajuleaya ukawa ukawa katunda abore oftulu abu na allazina yayi jiye baji ne jayi manu jibe annabi musa na alayhi salatu wassalam efe zuwa zuzun na abun nan zuzun na yaji fassara abun nan ga yiwuwo aga ala wuwa zana wuna be zana zuna wunji su suga tsuwa wasta yu ama yana ya jina nisa ahun egi zani ne ya gama na ya yi lugwa ada da zandan domin ne kibiti ya wajo yin zagi ke shi tunu da gubo ya nuga gana jau bani isra'ila shi ganci na ji zanguru kan ga iti kimbo na a gama ji zati da ke zandan da ba na iti kimbo na yin ya ji na birkete amma dai ki ba ki ni aga ma fe nwa fe da si adela ni na gin don dele be cha ju fi ari ele won ji mo won ge gomi eh won so awa ba lo ba na won so gi dana ba na e gi te kan ni ma e so won ke ga so won so won ti ga ti gi mo ka shi na ya nu be zo na aga te ga asu usu so na e bi na gi nu be zo na aga te ga usu so na so kunji ga ya kanga asagi na biya ji lugwa fezikendo ya na beyi fezi ba na beyi fezi ga na ba na ga wa ma kaidu li kafir yan don don na nan waya na ga ga mai ji bata na illa fi dolali in ga ke ga wa betiyo a ci ga wa kashi ila kan waya mutu nwa ala lagu da na nan waya nan zai wale ga egwu ya gwaji tiwon o fir'aun fir'aun na ga zaruni an ala Allah dan don da gambo bani ma efe chimile yali lugwa aktudu musa igate etiga ngole Ee, bayan aktulu abna allazina amanu awu ce ya gikini a be won gagba na kamina annabi Musa je barufu na unda ya guwo ji da kindocho kuma ya gutoni zumanu bicin na dede na zona na. feba não fe agu tɔni ko ya gu da zina mugan bɛ da dede ne ze eku do yo a gan ni ka ma wa luki kai gangana jidu she gawa ya nan kai laye kwamna ci wuda shi gaga da yawa ma ga to ni yan ya biyu ki wa je gawa ya biyu akutulu gawu. e eh, zambe nuti mala mai hula sokoto sokuru eh mala mansur dr mansur allahu akbar so ko tɔrɛ ya kpa ziko ziri ame yi wɔn yɛ tɔ na aga dene ta hali bɛ wòle ayi wo dr mansuru bɛbi da yi baabo wani yɛ abu je wa ze yɛ ahun kyɛw ko maa limu apa eti akida ndo kyɛw nga yɛ akida la ne yɛ gye anabi to ko na egi ni yɛ anabi to ko na egi saa bɛ yi to ko na eti aga bu je wa zo kan ko fɛ mɛte na o fɛ si woro gbani wa ṣe dókítù nga a iye gẹ́gẹ́ gádà ní ṣe jí wá sí na wú ìzàní ṣe jí wá sí na ewo ewu wá sí wo ẹgbẹ̀rún tí a gẹ̀gẹ́ káṣí gẹ̀gẹ́ nìga túgbà ní ìlàgán àdúgbò alámìí awúgbà ní ẹbọ́ kàtà màkó nùnú lágbọ́n wá sọ wúri láwọn káńgà ẹbọ́ kẹyọ àléfà dáná a ti gọ́ wàá lè mú dáná má lè yàrá dáná àdéjì náà bẹ̀rẹ̀ kẹtẹ̀. oga mazi adi wa so wui ba mbe kara na wa dala nga ji gwa fi okpa to e ko me wune ya wu wazi ji chiji na unji ga wazi o so ga ye wu da ona wuce ka mi na wu malam jafaru na wo wo to redi wo ya ya ya ya bidaka shi ya efu e moko wo ne giwe kura du jiji ka kanu ne ya malam jafar ɛyà yayi rɛ nama yɛ dusu siwansɔn yi yɛ te yayi wula yɛ diari bɛ gba ni diari. kaa atsoji bɛ nimba wala yi atsoji ŋa ekpe ayi dɔn abɛ na abɛ wawa gan aa yezu da bɔ yezu de ta kyɛn atsoji bɔ a yezu me de ta kyɛn bɔ amma ga za wangiye bana na wasun da soko na wani duji gabe da na ruku mu daure ruku ba ni ga a post kewu pistol e za da ruku ba ji subhanallahi wa bihamdi subhanallahi kashi ko subhana rabbiyal au ke binti ga tu ke wale ga yi kara da nan je nga kara de ju pa Mala nasiru dini albani ya zariya wa shi kan so feji jau au wutogi kida yanyan za da wai sunnan na uganda zama ka yi tsoma bi da ba abin na kai bane na ko me gwaju wena zane je pe tupata na gitana adike aguni ba so na lale tabe na ko be o dana ibo ko o iye igun baba egi eji mayo yagi gi eji yo na shi yi gibi yi afi ba ni sofi bɛ gibi bɛ ci shiga kwami ya ba leta dana ngo ko obe olobe yi pileti ma dana yana layi ga obe olobe yi na na fe cule unje aji yi unje chani itina kya ma na ga idago idago pileti unchi mbo aya mamba bagitu aya malam majahidu aya dr abdulmalik aya mala ya yagi ibe da na ji pan wa ni da ke na muallimu ji pata na kan shiga abba ya wasi ya tam kamne mujadala bi ana jini da wa zana la wuce a na wuce na da ya wuki e ya shi tun da go ce to ya shi tun da guni ce to ya rudi me wuki ba adini ma su an kalulu kun dokon Só quando a furana ha alawun ya nuwa wula na nemun su so kwa ni anan kanu ya furuna an katili e na wuna wa na nemun sana kafirci yo wasu da ayan ana ode ŋun bɛ yin na kabu tsa gan wo wotsi da la tsi gbɛ nene dike wo la gun nena wotsi dɛn bɛ le futsi adi na eti wɔn atu etu alo woe wɔga azɛ yin tso akpa fi ami tu do yi ŋutsi tsaka ne wo bɛ sokoe ame wa bɛ wo ya miliyon gbɛ wo bɛ kute eti la yi zɛ ne wɔtɔ ka sɔn esusuku atsi zumani miliyon gbɛ wo bɛ kute nga ye lagi kini di ya yɛrɛ yi na ne tugba wo bo wo me kpe wo yi wa eŋu bi o ko eze tu machine be eki tsi dze ku bi tsi gawo eze tu machine agun dze nya tu o tu si kabo ati kudu ya milion ma wo be kuta na ko eze bi kini eda zu ma to aga ma to sogwa ma to wu agedere bu ya milion ma wo be kute ame tu gbata azu nye tsɔ guba siyamu sharain mutatabi'ani ma fafo ina ara ina we dodo le ina nu mude fa be ba lawo wo sala fa lo na so ko layu na àwọn ayo ye da ji ba ka to ani na ko so ko ga ni nje furauna wani yadda wurar bawu ga wale gaban zaye ni ga na ki gan gawo so ko wani yiwu na tun tuna ishi ce na so ko ga ji bai wani so ko wun tun ji wu kan wi nga ga wu ma ga nun e ga da afirika bi nun ga wuna e kana ji ga na la kun kanga wale ya wu Rabawu. liyamna wu minni wu yi so ko wu be wùbíwúlá wù kàn wùwù yẹn wùnà wùgá wọn àwù náà kí láwọn ọ̀gá ogun ò ní ìlànà ìjì fẹ́ẹ̀lì sí búbọ́ náà ìní ọ̀hán kò ẹ̀yìn yóò bá dìlàdì iná kan. ní sudan náà wọn àdáàdì tí pé àlàáda ẹ̀ ń dákó dákó yìí ọ̀nà náà wọ́n bẹ̀rẹ̀ ìdáná wọ́n á tẹ́rẹ̀ mẹ́rin ìbẹ́ tó àyè jí ìjì àmì tó kọ́ ń gáyé àjọ nínú ìdáná wọ́n á yùzì yíra àlèfàsáadá fìdí àrùdì nyana ji magyana da ya ga wunane wani wuce yi wuta tiki bo e tiki na gana ganga wo a ga ga nga ga ya wude wu ina lami ga wa ga tiye na ma na ile ga go ka su ba annabi musa da annabi haruna annabi musa fe tigi ke soko un ba lawa duwa eza guruji bata ji ne daga sokwa ci gbe nda nnaji soci a ci gbe nda nnaji annabi sokwa ya ji aminu annabi sokwa ya baduwa za guruji ya ji aminu sokwa ga wuce ga kuranu ko sokwa ga ربنا تمس على أموالهم yẹn náà dé pátàkì gan-an àwọn ohun jù wọn àna sòkó gùn bí ayé sòkó fẹ́ bèbè gan fẹ́ bèbè gan harbe kamina sòkó gan anabi musa ẹ ìyá aduwa na wò na gwani kada wuji bati da'awa tukuma e gina wa bi annabi haruna tina yi ga yan wujiye ya amma fasta kima ko ega pamba na michi te da na wala na ga funye nu kunye emi bi na ga biye na biye we nyandondo de na ga bichi pa ye kona na ona ega pamba ama ina e wala mi ajani so ko ga mi ga aja ki uga ama si na na ki abi na kunye 40 years bi na e ya nini ya shiba zumana ga ina wana ga ajina yigo biti tendo waga ilawi zikina nke ya mulke ya kuke Na lannan ya nabi soko anabi soko ga mafi ji aminu zakuru ji ga mafi ji aminu nga oke ga soko di ya e ya shi ba wuce ba soko ke da ga abolo je ne yo ni da ga wa be soko malala ya wa ga ga oke ga wada ba ya ba e? ga ga wuce ji wa eh wa ga ga ga nawa je wa yo ga je wa ndamo ebo ndandan do ma de ti la be fiti o mo won wo gagangan na ma won na ga ma ma o gege chi won nyen na o to na je o da na o gege chi won yo me shawra won o de mele o ele tendo ole mi ni o ye na yi so ma mele mi ni yele tendo ile mi ni yena tendo sokok da jan da ubo ya ji jizan don da na wujin da wani umai da fi bayan da launci jizan don da aci ne wujin zagi je bo abi umi bo wujin je bo ciwo ebe da zan don da na ala ciwo da wuta ebo a ci ake ga ciwo je wani zima wọn zipa wọn zitaujo zilagwasu wọn zuma ba ba wọn ka ṣe é gbọ́dọ̀ bọ aláwọ náà soko family efe waye wache be sokwe eme gale kaga e ye gai e e na yuna unye yama eme gale kaga ye na ebuna unye yama assalamu alaikum wa rahmatullahi wa barakatuh